فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قد الله الشيء أدراكه أنه محمد صلى الله عليه وسلم لا دا صلاة صلى الله عليه وسلم يا صحابة ومتى جيدا إن من الله محمد صلى الله عليه وسلم تبديو ما في أجايبين للقيامة لينا إلى الرقوق gbogbo àwọn ìyá ti ń bẹ àwọn tó ti ń bọ̀ lọ́nà tá a retí náà à ń kí àwọn náà pé kí wọ́n máa múra. gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa nígbàdá gẹ́gẹ́ rẹ̀ pélé ní ètò ìdánilẹ́kọ̀ọ́ oṣù ìwà tá a mú ṣe láàyè àbí tá a mú ṣe lọ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ wa yìí. ní èyí tí àti bí oṣù mẹ́rin báyìí ọ̀la àti láǹfààní àti jáde lọ́lẹ̀ ṣe é làwọn àwòké lóṣù yìí kábẹ́ẹ̀rẹ̀ padà ìdílé nílá ó ti ṣe pé nínú mọ́tálásí wọ́n ní mọ́tí ahli sunnati wal jamaa lẹ́wọ́ ọlọ́jà bí níbẹ̀ náà ní ká ti ṣe oṣù yìí àwa dúró wa wa abẹ́rẹ́ wọn bá wa ìbámu ìgbìmọ̀ sọ̀rọ̀ ìgbìmọ̀ ìṣẹ́jú mọ́kànlélẹ́ ọlọ́mọdé àgbáyé lọ́sọ̀ lọ́wọ́ wa gbogbo àwa náà dá wá ní ọmọ pàdé bẹ́ẹ̀ àti àwọn ọmọdé ìwé yàtọ̀ sí màmá bẹ̀rẹ̀ padà àbáwọn míì lọ́wọ́ lọ́nà gbogbo wa pátá ọlọ́mọdé àdàmú gbogbo alẹ́ sí lọ́wọ́ wa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tá a lọ sí gbèbí náà lọ́kùn lọ́sì àbẹ̀rẹ̀ bá wa sáànù wọn àwọn àtàwọn ìjà àfa àtàwọn kọ kálukú náà kàbí lu àwọn ọlọmọdé yìí wọn sọ̀rọ̀ lẹ́yìn àlékún màná àti àlékún àlùbáṣà ọlọmọdé àti gbogbo wọn. àkámá fi ọ̀pọ̀ kọlọ̀kọlọ̀ pé lò bí àwọn ọ̀gá wa ní ìbá ti máa ń wí. akọ́lé ìdánilẹ́kọ̀ọ́ wa nínú ìrì òun náà ní apàhà kí la fi jọba apàhà kí la ń pè bẹ́ẹ̀ agbàgbọ́ yẹrẹ ipò wo ní táǹkìlì àtọ̀hárọ̀ ìlú wà nínú Islam agbàgbọ́ yẹrẹ àwọn ìlànà wo láti máa ń gbé ìmára gbà agbàgbọ́ yẹrẹ yìí náà àbáwá sọ̀rọ̀ náà yìí àti màtàlá yìí lọ náà nù ọ̀rọ̀ ilé ìtọ́nà wọn bá wọn tó dájú bí o sọ ọlọ́run dákun mọ́ ìjọba tẹ̀lé wọn jáde ọ̀rọ̀ fẹ́ẹ́nu àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ní máa ń kó bá ìtọ́nà wọn dákun mọ́ ìjà sọ fẹ́ẹ́nu wọn àtìgbọ́ àwa tá a mú sọ̀rọ̀ ọlọ́run fi yin ìdílé àdókò ọlọ́run dákun mọ́ ìjà káwa ló ń ṣì gbọ́ ọlọ́run kò ká lè tẹ̀lé àpọ̀tàrà bàbá ní àti lédè yorùbá torí gbólóhùn yìí tá a bá gbọ́ yé dáadáa gbólóhùn èdè lárúbáwá ni òun là ń pè ní àpọ̀tàrà àwọn bàbá ní àtúmọ̀ rẹ̀ lédè yorùbá a ní ìjọpè ní àtọ̀tàrà òun là ń pè ní ìmàrà kí la pè é ìmàrà. تلاروا أنه بأسوا الطهارة أو أكني النظافة الماذا؟ النظافة النظافة من الأقدار النظافة من الأقدار كما رأسوني تونيكو لنبني إمارة إتلاتو كيالاتو جمع إتي أما نوفي الله níṣẹ́ ní àtọ́lọ́run tá a bá ní àtọ́hárọ̀ tá a bá ní ìmára ó ti ní dàgbé bẹ́ẹ̀. ní ìgbésẹ̀ tá à ń pè bẹ́ẹ̀ yìí tá a bá tí ì rí nǹkan náà kò sí ìsìmọ̀ra. èèyàn bá àwọn ajẹ́pé lọ́dọ̀ ẹ̀yìn èèyàn gbogbo rírà ká ilẹ̀ ní a ah, ẹni yìí ti mọ́ tónítóní nínú tẹ̀lé ọlọ́run yóò sì máa jẹ́ ẹlẹ́sìn yóò sì máa jẹ́ onígbàgbọ́ ẹ̀yin aráyé sì lè máa wò bẹ́yìn ní ayé ìmọ̀ ẹlòmí ó sì máa bẹ nínú àlàáda àtàwọn èèyàn àti inú ìṣe wa báwa bá rí báyìí àwọn ò ní á ilé ìgbìmọ̀ tónítóní nínú ìṣẹ̀rí ọgọ́rùn-ún títí làwọn ẹni tó máa jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ní lọ́dọ̀ ti wá wá lè mọ eré yẹn ká mọ òdúrà á ẹnì yìí wá dọ̀ sí báyìí bó ti dọ̀ títò lójú ti wá yìí nínú àlàáta wa àti ìṣe wa bàbá wa dé ní òfin ọlọ́run ọba yóò sì jẹni tó mọ tóní tóní ìdínú agbọ́dọ̀ gbàgbọ́ yẹ kí la ń pè ní ìmọ̀ra yìí nínú òfin ọlọ́run a máa gbọ́dọ̀ kọ́kọ́ mọ kíní kan ó ní pé màrà yìí lágbára púpọ̀ nínú òbí ọlọ́run níjó ti so mọ́ pọ̀ dákùn ọ̀rọ̀ amẹ́nuba díẹ̀ fún wa níjó so mọ́ ìmọ̀ra ó ti kí ni jama ó pọ̀ nínú sẹ̀ríà ọlọ́run a máa gbìyànjú láti sọ̀rọ̀ pa díẹ̀ fún wa nínú ẹ̀ kí láti pè ní ìmọ̀ra ṣẹ̀rà nínú sẹ̀ríà ọlọ́run àtọ̀hárọ̀ hiya izalatu najasa aw raf'ul hadath at-taharatu izalatu najasa aw raf'ul hadath sẹ̀rí àti nǹkan méjì nìmọ́ra nínú ìlọ́lọ́ nínú sẹ̀rí àtọ́lọ́ ìzálàtú nàjàtà ìjọba ti ń jẹ́ ẹ̀gbin ká mọ ìyẹn dànù ká mọ gbé dànù ká mọ ká dànù ìjọba ti ń jẹ́ ẹ̀gbin kí lẹ́gbin o tẹ̀lé àná yóò sọ fún wa ẹlẹ́ẹ̀kejì ni pé wàrọ́pọ̀ ọ̀lẹ́ṣadà ìjọba tó wá ń jẹ́ ẹ̀gbin bákan náà kátó máa gbé kúrò lára ẹ̀rẹ́ àmọ́ ìlú akẹ́kọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ sì ni ó yàtọ̀. sẹ́rí ìta kọ́kọ́ pè ní ànẹ̀já tàbí ká máa mú kúrò lára gbogbo ọmọ ànábì adámọ̀ ni ó mọ̀ rí ní ẹ̀gẹ́rẹ́ àpòjúwe gbogbo bíi wútọ̀ látòjúwe títọ̀ wo yí tí kò kàn sí ẹ̀ látọ̀ ìjọ kan tẹ̀lé àti pé wá ni ó ti kúrò nígbà náà wá lórí kú ẹ ṣe kẹta ọṣẹ lọ́ọ̀bì fọ́ ni kó tó kú ẹ lọ́ọ̀bì fọ́ dára ẹ omi lọ́ọ̀bì fọ́ ni kó tó kú ya omi nìkan náà lọ́ọ̀bì fọ́ dára ìgbẹ́ tí gbogbo wa náà máa ń lè àmọ́ fojú yàrá àdìmọ̀ fojú gbogbo èèyàn ni ó rí àdúgbò èèyàn kọ́ ni ó máa rí ẹ̀gbẹ́ ni irú àwọn ìjọba wọ̀nyí tó bá ti kán sí asọ̀làwọ̀ sọ́rùn ni àtẹ̀lẹ́gbẹ̀ ni ìtẹ́ sáàfì kírun ni ìtẹ́ ní di ẹlẹ́gbẹ̀ kò kánjú wa lásọ ara wa gẹ́gẹ́ ló kánjú àti di ẹlẹ́gbẹ̀ kìí sórí ìtẹ́ ló wà ààyè ibi sáàfì ṣèjọsìn fọlọ́run ló kánjú ààyè méjì bí ẹlẹ́gbẹ̀ kí bẹ́ẹ̀ ni tó lè di ibi tó mọ́ padà àyàfi ká wá bá ti mú ẹgbẹ́ ta wé kú onamátòjú ìtọ̀ abílẹ̀ ìgbẹ́ nǹkan nínú wa pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ìwé o ṣe pé nàìjà sàmì nínú ṣẹ̀ríà Islam ó ní bí wá àwọn àtọ̀ táwọn àbáwá lè pa mọ́ ní ní àtọ̀ lè bí oní kí ẹ bá kàn ń ronú kọ obìnrin àbí àwọn ní kíní pẹ̀lú obìnrin omi tí ó ra ọmọ kan tí ó láìsí tí ó mọ̀ yọ ẹ̀gbin ni tó bá ilé kan tí mi lásọ kí ló kọjú ẹ̀ lásọ jẹ̀wọ́n ẹgbẹ́ agbọ̀dọ̀ wọn bá ti wù ú. àwọn eléyìí náà ń pè ní ìdá aláṣù nàjà ìdá aláṣù ànàjà. ìran kejì wá ní rọ́pò ọ̀dùnkádà ó lẹ̀ pé tó ti pé ẹni tí ń bẹ lára rẹ̀ nìkan ló mọ̀ pé ti ń bẹ lára òun ẹni kan tó ní wọn ó lè dòkó láàrin wa ẹ nímọ̀ kó lẹ́gbẹ̀ẹ́ mi lára ẹgbẹ́ yìí náà káwá gbé kúò á máa ń ṣe rọ́pùrù òun ni á gbé kúò lára ni bóò láti wá gbé kúò lára kèé ṣe ń tá a rí táwa la fẹ́ mú kó dànù ẹ mọ̀ kèé ṣe tọ̀ tá la fẹ́ mọ̀ kèé ṣe gbẹ́ tá la fẹ́ kọ̀ nǹkan kan là á ṣe ní ìdájọ́ ń tá a bá wá ṣe yìí ni ó fún wa ní ìdájọ́ ọpa ti dé irú ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ kú ní ara lápòjúwe alọ́sọ̀ nígbà tá a sọ náà a ti dáńbà tá a bá ti dáńbà a ti má a bá ti wù àwọn wùlà ti mọ́ àmọ́ bí èwo la ti mọ́ nàìjíríà la mọ́ra kú bẹ́ẹ̀ pẹ̀lú pé afọ ìgbẹ́ tá yà lè dànù amúrakó òbíyàn dáadáa ṣùgbọ́n àtúntì ìmọ̀ torí hádàtú ti mẹ lára wa ẹlẹ́gbìn ni wọ́n ẹni náà kó tó lè mọ́tí ni yóò wá ṣe olùwà tó bá tó ṣe àlùwàlá tó bá wá tó ṣe àlùwàlá láàtò wá fún onídàájọ́ pé kò ti bẹ̀rẹ̀ mímọ́ tí ò bá sì ṣe àlùwàlá ìdí ìbẹ̀ ní kò kí ni jẹ̀mọ́ ẹlẹ́gbìn amadu ẹlẹ́sìn wo lòun nínú sẹ̀ríà ló fi tó ìsìlámù a máa ń pe irú ẹni báyìí ní mọ́ṣdè kí mo gbé mọ́ṣdè ẹni ní ṣáàdàdù bẹ̀ lára mọ́ṣdè kùnú. ìtàkùn èdè mara o àtàlẹ́ yìí. bóòlù láti wá máa ń mara kátó wá lè mọ bá a ti tì mọ́ra àkọ́kọ́ mọ kílẹ̀ gbé tá a fẹ́ tì mọ́ra rẹ̀. ìyá alákọ̀ọ́kọ́ ta pè ní ìdá láti nàìjíríà àwọn tó jẹ́ gbìyì pọ̀ àlìmọ́lì dáadáa amákòókò ewu àlìbáwò ìtọ̀ ẹ̀gbìn gbogbo ọjọ́ tí ìtọ́ba ilé kan síyàn lára kí ló kán sí lára mi jẹun ẹgbẹ́ tó bá kán síyàn lásọ kí ló kán sí lásọ ẹgbẹ́ tó bá kán sí ààyè ibi tá a ti ń ṣèjọsìn ẹgbẹ́ ló kán sí irú ẹgbẹ́ yìí agbọ́dọ̀ gbogbo ìgbẹ́ tó bá kán síyàn lára tó bá kán síyàn lásán tó bá kán sí àyè ibi tá a ti fẹ́ ṣèjọsìn kí ló náà jọmọ́ ẹ̀gbin irú ẹ̀gbin èyí náà a gbọ́dọ̀ mú kú o. òun ni èyí tá a ló máa ń jáde yìí níjọ́ tí a dùn obìnrin bá gbé yàn bí èèyàn ronú ń pa rẹ̀ ni àbẹ́yàn jòkó ti ni àbẹ́yàn fọwọ́ kan ni yóò jáde òun ò wá jẹ tí yóò láì àmọ́sẹ̀yìn báyìí ti fọwọ́ kan báyìí àárín tí yóò máa yọ àmọ́ kò ní tíìkì púpọ̀ yóò máa yọ irú eléyìí náà tó bá igi kan sí ni lára àbó sí ni lásọ tí ló kan sí ni nìjọba ẹ̀gbẹ́ ni a ti gbọdọ̀ sì mara kó lẹ. àwọn nǹkan wọ̀nyí tá a pè lẹ́gbẹ̀ẹ́ ìsìláàmù ló pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ látẹnu àtẹnu àmọ hàmbá sọlọ wà wà. òkú mbete níta ń pè lókù mbete àlùmẹ́yìká òun ni ẹran tó ṣe pé mẹ́ta ṣàtfà alvin màáta ṣàtfà alvin ẹran tó ṣe kó kúkú rẹ̀ bìdúùnì àwọ̀mìndúùnì zakati ṣẹ̀rẹ̀yà láì dá sí pa dúró ẹ̀ lọ́nà tó ṣẹ̀yà àti kalẹ̀ ìyẹn ni pé kìí sọ̀nà pọ̀ bẹ̀ láti pa bóyá kò só mọ́bì kan ìgbà táyé fi dé ńjọ́ kejì kí la bá mẹ́jọ mọ́ òkú ẹ̀ la bá mọ́ òkú ẹran yìí ẹ̀gbin ni sáwá lè sọ ẹ̀gbin ni ní mímọ́ rárá o èèwọ̀ ní ká jẹ irú ẹran bẹ́ẹ̀ olórí ní ìsìláàmù la lè lò lára rẹ̀ òun náà ní dìbà anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ayyuma ìhà bìndúbìndú fákọ̀ọ́bí tó hóró ó léyìí ké yàwó ara ẹran òkú ìgbèjì tá a bá ti yọ awọ nìkú lára òkú ìgbèjì ẹran fákọ̀ọ́bí tó awọ yẹn ti di tó mọ́ irú mímọ́ wo kìí ṣe mímọ́ ń lè jẹ́ o àmọ́ mímọ́ ń lè mọ́ nù irú awọ ẹran tẹ́ bá sá. tẹ yọ tẹ ta tó bẹ tẹ gẹbi yìí tẹ kírun ìgbàláyè rẹ wa awọ yìí bẹ́ẹ̀ bá ta tó bẹ ẹbẹ bí ṣe bàtà ìgbàláyè rẹ wa ẹbẹ bí ṣe báàgì ìgbàláyè rẹ wa àti lọ. lè nítorí pé òkú àwọn tó wá báyìí nínú òfin ọlọ́run àmọ́ tó ní pé bí táàrù lọ sí ìnà à ní fẹ́ dúró lórí ìbẹ̀rù ìgbà ẹ̀jẹ̀ tá a bá du ẹran ẹran agbo ni màálù ni ògúnfe ni ewúrẹ́ ni kódà adìẹ ni àwa dúró rẹ̀ ṣẹ́rí ẹ̀jẹ̀ tí ń tu jáde lára rẹ̀ yìí. nàjà a ẹ̀gbẹ́ ni tí ń ju jáde lára kí ni láàrin ẹran tá ń kí la pé náà tí yìí bá kán sí ni láṣọ àyè máa fi aṣọ kí o ó ti di aṣọ kí a ṣe ìmọ̀ra ẹ̀jẹ̀ yìí kúrò lára aṣọ yìí káṣọ náà tó lè fi dá lẹ́nu kádìbì ìjẹ́ tàbí kí ìrùn ló kán sí kí ìjẹ́ yìí tó lè di dáàlè máa lò kírun a gbọ́dọ̀ fọ́ ìjẹ́ kírun yìí padà tó bá kán sí mi lọ́wọ́ ó kán sí mi ní gbogbo tó bá kán sí ẹ̀gbẹ́ ló kán sí wa lára a gbọ́dọ̀ ṣe ìmọ̀ra fún un mo rò bá àwọn ọkọ̀ sí àwọn ìjọ wọ̀nyí lọ́jọ́ náà gbogbo àwọn dáàbò káàlẹ̀ yìí àwọn ẹ̀gbẹ́ eléyìí bá ń pè ní àjàjà bóò láti wá ṣe ìmọ̀ra mẹ́ ìtọ̀ ìtẹ́ àpọ̀ ìrèké ìsàmúlẹ̀ àti ẹ̀jẹ̀ ẹ̀rọ̀tàdú bóò láti ṣe ìmọ̀ra mẹ́ ọ̀nà tá a gbà fi ṣe ìmọ̀ra mẹ́. òun náà ni olórí ọ̀nà láàmú òun náà ni pé ká ṣe ìmára wọn ká fọ̀ wọ́n pẹ̀lú omi ọ̀nà pọ̀ tá a mọ̀ bí ìmára wọn torí pé nǹkan tó kan tẹ̀lé àjò nǹkan ẹ̀yọ̀ kan sì lẹ́nu kí ni gbẹ́nà ó ní pé ẹgbẹ́ o àfẹ́ gbogbo ọ̀nà tó táàfi ní rí ẹ̀gbin nìmọ́ gbégbà ó lọ pé tí míǹtì míì bá wà yàtọ̀ sómi ọlẹ́ ṣe kí ni jọmọ́ ọlẹ́ ló míǹtì náà ìtawò sákàn fẹ́ ni pé àwa ò fẹ́ rí ẹ̀gbin nìmọ́ làwọn onímọ̀ ṣe ní píríncípù kan kọ́ ẹ̀dà ni ó sì wọ́n lọ́rọ̀ yìí náà kí ni píríncípù náà ẹni alṣọ́kùnmu yàdúrù máa ìlàjì kí ni mo gbé jọ̀ọ́ yàdúrù máa ìlàjì adúlẹ̀yìn ọmọ akẹ́kọ̀ọ́ ní bá ti ń sọ̀rọ̀ adẹ́kọ̀ọ́ ní ọmọ báyìí wà tòun yìí láti tẹ́lẹ̀ ó lè gbọ́ mi ní ìjà ìdánilẹ́kọ̀ọ́ tó gbé ọ lè mọ́ padà sí ọdún márùn-ún ọ lè mọ́ sí ìdílé rẹ̀ tó jẹ́ra ó lè tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ lọ́ọ́ dìbò ó lè jẹ́ báyìí. wọ́n ní alìṣẹ́kùmù yàdúrù máa ìlàjì níta ń pè ní ìdájọ́ yẹ̀dúrú máa àìlàjẹ̀ yóò máa lọ pẹ̀lú sábà tó tá a bá fi gbé ìdájọ́ ìgbéga yìí wùjú dẹ́ tí ìlà yẹn ìdí mi bá sì bẹ́ mi nǹkan náà ìdájọ́ ló sì mọ̀ rẹ̀ wà á dàmà tí ó bá ti dé ìlà yẹn ìdí tá fi gbé ìdájọ́ ìgbéga lẹ̀ mọ́ ìdájọ́ ló sì mọ́. a ní aṣọ títọ̀ kan asọ aṣọ kí ló dé aṣọ ẹ̀gbẹ́ jọmọ́ kí ló dé táṣọ yìí fi ẹ̀gbẹ́ ìtọ̀ tó kan sí títọ̀ bá sì gbẹ̀ngbẹ̀ kí ni ìdájọ́ táṣọ yóò máa ní kí ìtọ̀ ò bá ti dín bẹ̀ mọ́ kí ni ìdájọ́ tí yóò ní. ti kúrò لكن الحكم يدور مع علته وجودا وعدما الحكم يدور مع علته وجودا وعدما الحكم أه. الحكم الحكم يدور مع علته يدور مع علته وجودا وعدما الحكم يدور مع علته وجودا وعدما الحكم يدور مع علته وجودا وعدما lófin ìgbà tá a bá sì ń rí ìdí tá a fi gbé dájọ́ lé nǹkan ìdájọ́ ìlú màmí tọ́lọ́pìn ìgbà tí ìgbẹ́ ìtọ̀ ẹ̀jẹ̀ tàbí dú lára ẹran àtọ̀tà nínú ń jáde lára èèyàn tó játọ̀ rè kéyìn tó bá sì ń bẹ lára nǹkan kí ni nǹkan ló máa jẹ́ nǹkan ìgbín tó bá ilé ti kú omi ẹ̀ kí ni yóò máa dùn ó ti kú ní nǹkan ìgbín náà ìgbẹ́ wa kán sí wa lára ìgbẹ́ ti kí ni jọ̀wọ́ pé ọmọ kan ṣeré pẹ̀lú ọmọ tó máa ń tó kù ó wá kán sí wa lára ó wá kán síbi orí ẹsẹ̀ wa àbí ibi ẹyẹ ẹsẹ̀ wa náà àwa mú aṣọ ìkíta àbá mú jíjù tàbí pé ìtọ́lẹ̀ tó ń gbà ní ìjátùmọ̀ àwa mú àwa fi mú àyè yínú àánú àánú àwa lù ú débi pé ní gbogbo èèyàn bá ń rí ẹnìkan kó rí ìgbẹ́mbẹ̀ ó má bí òmọ́ kò sì mọ́ ìyẹn láti mọ̀ pé àṣẹ dandan kọ́ ni kó jẹ́ omi njó kan ṣẹ̀ríà ni pé aláàfẹ́ rí ẹ̀mí gbogbo ọ̀nà tó bá mọ̀ pọ̀ lè gbé gbà táàfì gbé tọ́ọ̀fì gbé ẹ̀gbìn yìí kúrò lára gbé gbà rẹ̀ gbogbo ọ̀nà tọ́ọ̀ bá gbé gbà tọ́ọ̀fì gbé ẹ̀gbìn yìí kúrò lára ṣé kí ni jọba gbé gbà rẹ̀ lóbi jẹ́ pé ìhádìí ti hàlà níbi irú situation báyìí èyí tá a náà ní ká lò ní gbogbo lọ́dà bá ti rí ẹ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ wa gbọ́ lábáwọn kankan àdìgá láwọn òǹgẹ́sẹ̀ náà ọ̀rọ̀ wa ti bá sábà òun náà jẹ́ ká lu omi láti lu kálókèrè omi so a lè fomi náà ṣàǹkan yìí mú kú lára ká ní bákàlà wọ̀ tẹ́tẹ́ àwa tẹ̀ kankan mẹ́lẹ̀ ọmọdé ti kúkú sílẹ̀ lẹ̀ àwa tẹ̀ mẹ́lẹ̀ àwa kọjá lórí àwa wọ abẹ bàtà àwa wá rí àwa mú bàtà yìí lọ yán rìn ibi kí ni gbogbo náà mọ níbi yán rìn amúlọbí dírẹ́sì ṣáká odò àwa fi yẹ bàtà yìí àwa fi gbóru yẹpẹ yìí lọ àfi gbóbọ ẹ̀rọ láti fi ní gbómi yẹpẹ kí ni yóò mọ tẹ̀lẹ̀ yóò máa máa lónìí máa mọ́ àwa ti tó lọ gbóbọ̀ gbogbo tó jẹ́ ìgbẹ́ ìwà kò dára bàtà yìí ti tó máa tó ní tó mọ́ tó ní tó mọ́. tuba yẹ jẹ paalu lẹ lọri ebi ara yẹ tẹ omi náà la fi odi tó ma fi odi tó ma hali hiya sọharọtu mimara mina naja hali hiya sọharọtu mina naja pè ní ìmara kú lára ẹnaja pè ní olúwa ló wà pamọ́ lọ. àwa sọ àyà rẹ ìlànà tá a sọ yìí náà méjì náà nínú ká mú omi kábi tábà kábi fọ ojú ibi tá a ti tọ̀ àbí kábi fọ kí ni ojú ibi tí a ti yàgbẹ́ tába ilé ti fọ́ tí tó jáde lójú ibi tá a ti tọ̀ tí ń ṣe ìtọ̀ tó bá ilé ti mọ́ kangá kangá abẹni kí ni padà àti mọ́kúò níbi nàìjà àtà níbi kí láti mọ́kúò níbi nàìjà àtà àbí ìlú jáde láti ibi ọ̀nà kejì òun láti wá mú tíjú àbí amú nǹkan àbá mú pépà àbá mú ìwé kan àbá mú aṣọ kan àbá mú ewé kan àwa fi nu ojú bí jíjẹ gbà jáde àwa nù ún nù ó sì mọ dáadáa abẹni tó máa wá àtẹni tó mọ àtẹni tó mọ sọtá abáfomi fọ tó mọ alihamudulila èyí tá a ṣe wọn ń pè ní alisinja kí ni mo fi alisinja tá a bá wá lómi kálá rẹ bíbí tí àbí tọ́lẹ́tò àbí ankachi àbí pépà àbókúta wọ́wọ́wọ́ òun lábẹ́ fi nu ojú bí tí ìtọ́gbàjáde àbí ẹ̀jẹ̀ kí ni yìí ṣe ní jọmọ́ náà àmọ́ orúkọ tá à ń pè yẹn ni alẹ́tìjìmá tí mo gbé dẹ̀wọ̀ òun wá ní májẹ̀mú àwọn bá dúró ní májẹ̀mú nínú gbogbo májẹ̀mú rẹ̀ pátá kò sínú ẹ̀ pé tẹ́ ẹ̀ bá omi ní kẹ́ ẹ tó lò kò sínú ẹ̀ ẹ lè rómi kí ẹ sì pèfẹ́ àti fi nǹkan mí ìwúlú kí ègbè ní jáde àwọn májẹ̀mú tó dé nìyí májẹ̀mú yẹn ti pé ǹjẹ́ bá lò tẹ́ bá fẹ́ nu ojú bí tá a sọ yìí kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀kan mọ́ kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀kan ó kéré ju àdúrà ẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ ẹ̀mẹ́ta ẹnu lẹ́ẹ̀kejì ẹnu lẹ́ẹ̀kejì ẹ̀sìn ló ní ẹ̀mẹ́ta tí ò bá wá mọ́ ẹwà tẹ́ fi kún májẹ̀mú kejì wáyé májẹ̀mú kejì ni pé ó gbọ́dọ̀ jẹ́ ọ́ọ̀tì ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹni kó gbọ́dọ̀ jẹ́ òǹkà táàlì lè dé sí méjì ọ̀dọ̀ wa ẹni pé tẹ́ bá ti nu àyè ilẹ̀ ẹ̀dá sí òun ẹni ló lẹ́wà nù ìjọba ẹ̀ máa wù onídẹ̀ẹ́mẹ́ ni ẹ tún nù lẹ́ẹ̀ máa wù kò mọ́ ó dẹ̀mẹ́ lu ẹ̀mẹ́jì ẹnu lẹ́ẹ̀mẹ́jì kò mọ́ ó dẹ̀mẹ́ lu ẹ̀mẹ́sàn ẹ̀ bàbá rẹ̀ nígbà tó bá fi mú kúrò rẹ̀ ní one hundred and one times yóò máa lò ní mọ́ àhá tí ò bá wá mọ́mọ́ nǹkan mi ti di ọ̀rọ̀ alákùnrin hajj la kọ̀fẹ́ fún ni pé ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ àwọn oníbíkì wa gbé kíní kan yẹ̀wò bẹ̀rẹ̀ kálọ̀kùnta la fẹ́ lò tẹ́lá bá rùkùnta tó tóbi tí ó pé ta bá lo fèsì bíi ta tún yí padà a tún lè lo fèsì lòmí ta bá tún yí padà àmọ́ kùtẹ́ yọ kan náà ni yẹn làwọn afáàdúrà òfin ṣé ìtẹ́ńbìlì ni. ثلاثة أحجار أو ثلاث متاحة ṣé ká fẹ́ nù ú lẹ́ẹ̀mẹ́ta gẹ́gẹ́ ní kókó ni àbí ọ́bjẹ́tì dáàbà fi nù ú ó gbọ́dọ̀ pé mẹ́ta kìlá fún gbé ní àkàlẹ̀ akáàtì ìlàmúdá nù tẹ̀lé akáàtì bá tóbi tààrẹ́ fún akáàtì ìbòlú lẹ́ẹ̀mẹ́ta ó pọ́jú wájú pọ́jú òpò ní sábà lo state tv àtúntò ọdún wájú bẹ́ẹ̀ àtúntò wòlí àtúntò bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ àlè ló ọwọ́ adékètò ṣé tó bá ti lọ ánkájì bẹ̀ yọ ọ̀sán ọwọ́ òkè bẹ̀ lọ́wọ́ fi mú ọgbọ́dọ̀ sọ yóò mú kọ́ tún mú ìmí ìdáhùn àbájọ wá ní àwọn ẹ̀rọ àbáyé tó lé kéde pé alìmọ̀dé mú sàlàtú màtàhà sàlàtú màtàhà sáà rí pé ọ̀rùn pé ẹ̀mẹ́ta sábàjì bẹ̀rẹ̀ ọ̀kan náà lọ wá nínú ọ̀dọ́ lójú bí ọdún lójú bò ní lóbi pẹ̀lẹ́ ẹ̀ta ní abọ́ lò kan sọ́nù ọdún lò kan náà sọ́nù ọdún lò kan náà ọ̀sọ́nù ó dàgbọ̀rọ̀ pé mélòó jẹ̀mọ́ ẹ̀mẹ́ sábàjì ìyẹn là ń pè ní àlejìjìmá gbogbo eléyìí tá à ń rí abẹ́ bá a ti ń ṣe àtọ̀hárọ́tú nínà nàjà àtọ̀hárọ́tú nínà nàjà èyí wà wọ́n torí àtúntò lọ́jọ́ tẹ̀lé lọ. a wà lọ síbi rọ́pò alìhàdà rọ́pò alìhàdà ijú ẹgbẹ́ èyí tá a pè lẹ́ẹ̀kẹta ní èyàn lè jòkó kọ́mọ̀ọ́dù dárì èyàn lè jòkó kọ́mọ̀ọ́dù dárì ìyẹn là ń pè ní alìhàdà ẹgbẹ́ là ń pè ní gbogbo ìjọba alìhàdà ẹ̀gbin ló yẹ pé invisible ni ẹnìkan kò ní rí lára rẹ̀ ìwọ lọ mọ̀ kọ́ lẹ́gbẹ̀ẹ́ lára méjì wà ní. a ní kẹta ń pè ní alhadathul akbar tí mo pè náà wọ̀ alhadathul akbar ìkejì sí ní alhadathul asghar ẹ pè náà wọ̀ alihadatul asghar àti alihadatul akbar kí náà tó yẹ ọ̀nà tá a tún máa fi mára mi méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ sẹ́rí ìtàn pé ní alihadatul asghar orí ká mú bí ọ̀nà mẹ́ta tó nípa ọ̀rọ̀ àbí bí ọ̀nà mẹ́rin béèyàn bá yàgbẹ́ ó sì tún ká bàtà tẹ̀wé kò sí nínú ìjà rẹ̀ àmọ́ intanṣe ní hadapu ní akọ̀kọ̀ ẹ̀gbẹ́ kékeré wò ètò ìbẹ̀rẹ̀ àná tí ẹ bá tó kí láti lẹ́wọ̀n tó bá ti kí tó bá gbà sẹ́ tó ti di kàmbá ọ̀nà kejì èèyàn tọ̀ lẹ́yìn tó ọ̀tọ̀ọ̀tọ̀ ọdún ti sábà ọdún ti mára ọdún kílínọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́sì ní ọdún Islam amadu ẹbí wo alhadathul asghar ẹgbẹ́ kékeré náà ó di mélòó péjì ẹlẹ́ẹ̀kẹta ẹni bá ya tó bú tó yẹ kí ni jọmọ tó ya tó ṣé ní àbá ya tó ta gbọ́dọ̀ ní sábà bá ya tó là àmọ́ nínú òfin ọlọ́run ẹlẹ́gbẹ̀rẹ̀ ọ̀hún oníkìlá pé jọmọ ẹlẹ́gbẹ̀rẹ̀ ọ̀wọ̀ ọ̀run báwọn àwọn onímọ̀ tán ní sábà fẹ́ mú mọ́tò àbí wọn ni wọn tán lé yóò gbọdọ̀ gbé kù àfẹni tó bá mọ́ tọ́ ọ bá ti tó ìtumọ̀ nǹkan sọ ni pé ọ gbọdọ̀ gbé kù hàn tọ́ ọ bá ilé ti tó àgbọ̀ tó lè gbé kù hàn ọlọ́rẹ̀ ṣe àlùalà ọlọ́lẹ́tọ̀ ọ̀tí àtàmbà ọ̀tí ìmọ̀ o kọ́ tó lè gbé alùkùránì ó nígbà tó bá tó ṣe mọ́ra sáńbọ̀ àlùkùránì. lọ́dọ̀ àwọn tí wọ́n bá mú mú kíbu ni o torí tó lékè ni pé a ń padà wá débẹ̀ náà ó di ọ̀nà mélòó ta bàbá ọ̀nà kí lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ pé ẹ̀ bá ìyẹn yàgbẹ́ ó sì ti ṣe òdìtàmbà ó ti bẹ́ẹ̀ ti jẹ́ ló ní bí bí bá sọ ó ti ó ti jẹ́ ìyẹn bá yá só. ó ti di ah, àbí ọmọ ti padà rẹ̀ èyí tábà tó ẹ̀sì gbàgbé nù fíkì ti gbà mọ́ bí ọba ilé tó ó ti di kíni jama ó dẹ̀ lẹ́sìn àwọn eléyìí láti pè ní alihadasu asu ìkẹta òní tí a sọ èké tá a sọ lẹ́ẹ̀kan bá jáde lára yìí bóyá ìyẹn níyàwó yẹn tó kú síyàwó yẹn àbíyàwó ló ń pa ìyàwó yẹn àtọ́wọ́n láìpẹ́ láì yóò sì máa yọ̀ òun náà kí la fi jẹ wọn ẹgbẹ́ yìí ó di mélòó báyìí jẹ wọn mẹ kẹrí àìpẹrẹ rẹ tó bá ilé ṣẹlẹ̀ bíi intanke ní alihadatul asọfà ó ti ṣe kí ló ń ṣẹlẹ̀ kí làbí wa máa kó nù a máa mọra kó nínú ẹ bìtọ̀hárọ̀ ti sọ̀rọ̀ bìtọ̀hárọ̀ ti àsọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ra kékeré kí ni ìmọ̀ra kékeré kò náà lè fi agbọ́dọ̀ ṣàlùwàlá tá a bá fẹ́ jẹ́ mi tó mọ̀ padà. ayẹ́sẹ̀ mùsùlùmí tó bá lóun fẹ́ mẹ́ ṣe é yé pé mo fẹ́ máa bẹ ní mímọ́ ní gbogbo ìgbà iṣẹ́ tó ti gbà ní o kódà sádẹ́gbọ́ àmọ̀sánmọ́ sọ̀rọ̀ àtúnmọ́ tó síwá lójú gbogbo ẹ̀ lára súnmọ́ tó ti bọ́ máa lọ́wọ́ lọ tí ẹgbẹ́ ìbá tẹ̀lẹ̀ sí wa àìwá káwà níbi tábà lọ tọ́ílẹ̀tì láti sábà dáadé àdúgbò àlá téèyàn bá tó onítọ́lù àlá bẹ́ẹ̀ sì nàdọ́gbọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam èyí tó mọ̀ ń gbọ́ ànábì dìde pé gbogbo ògbà tó wù ó bá máa wà báyìí kó o sì mọ̀ bẹ́ẹ̀ nínú wọn gbogbo kọ̀ǹtíṣọ̀ tó wà wà ó ń gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ nínú mọ́ ṣùgbọ́n àkọ́bẹ́ máa bẹ nínú ìtumọ̀ rẹ̀ nípa ọmọ bẹ pẹ̀lú àlọ́ àlá sọgbogbo àwọn ta kàálẹ̀ alhadath al-asghar èyí tá a fi máa ṣe mọ́ra kú ọ̀gbẹ́ kí ni yóò máa jẹ́ ọ̀jọ̀ mọ́ alùpùpù àlùwàlà àlùwàlà agbọ́dọ̀ máa ṣàlùwàlà láàfin wà ní ìmọ̀ èwo láti ń sọ lẹ́ẹ̀kan pé ẹlẹ́pàá tó wà wọ tọ́lẹ́tì lọ́dọ̀ sí wa tó ti fi ó sì fọ etí bẹ̀rẹ̀ jáde ìtọ́jú lọ́ni tọ́ ó sì dáńbà dáadáa ó sì múra dáadáa ó sì wọ jàlábíà ó dé bílà ó tún lo bẹ́ẹ̀ ẹlẹ́pàá lójú tiwa tẹ́lẹ̀ gbèrè àṣọ̀rọ̀ bọ́jọ̀ wọn ó mọ́ ó mọ́ àbí ò mọ́ àmọ́ wájú ọlọ́run kìí jẹ́ tó mọ́ o kìí jẹ́ kí ni kìí jẹ́ tó mọ́ ẹja gbọ́ yóò bá kìí jẹ́ tó mọ́ àlẹ́lẹ́sẹ̀ mi o torí pé tí èyí bá ti kó fẹ́ jì jọ sí kò tí ì kan dandan fún pé kó lọ rí ṣe ìmọ̀ ó kàn dá púpọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pé kó máa bẹ pẹ̀lú ìmọ̀ra nírú situation tó kò tí ì

asọ̀dọ̀ sínú ìlú ti wa àmọ́ mo ti wọ náà lẹ́sẹ̀ jáde láì kó lọ rí sáàlù àlá ẹni mímọ́ ni wájú ọlọ́run àbí ìṣẹ́ni mímọ́ lọ́dọ̀ tí wá sílẹ̀ àwọn òfin ìṣẹ́ni mímọ́ wọn láyé pé tó bá ní làákà ìlàsán òjì ti jọ́ọ̀jì ọ̀gbọ̀n ara rẹ̀ lẹ́yìn kàbàkà ṣe ti kọ́ mọ́tẹ́ ó mọ̀ àti ló ń jẹ́ ìṣúná àti ẹ̀rọ mímọ́ kí ló ní mọ́mọ́ lè bí àlùkùrá nì kí ló ní mọ́mọ́ lè ní mọ́mọ́ dàrá bí àkókò ó ti gbogbo ẹ̀ kí ẹni mọ́kàn lọ́tọ̀ ó sì ti sáńgbà àwọn ní ọ̀ ọpọlọ lásìkò sí ẹwà rẹ tó ń jẹ pé àfọ́níjọ ló ti wà sọ àwọn fọ́níjọ tó àmọ́ la pé ó ń dájú àwọn gbogbo tí máa ń rìn àlọ́ aláàrẹ já tó bá ibi já báyìí yóò tuntun ṣe àlọ́ aláàrẹ àdúró ló mọ́ wájú ọlọ́run bá ní ìwà ní ìta máa lọ pàtàkì àmọ́ ká gbàgbọ́ ìlẹ̀ náà eléyìí الصغرى من الحدث الأصغر من الحدث iná mi ó ní iná mi nínú ẹ̀mí ó ní alihadafu akpa kí ló ti dọ̀ lọ. alihadafu akpa ẹ̀gbin ńlá mọ̀ kí ni ìròyìn irú àwọn ìpínlẹ̀ rẹ̀ bí yàrá dáná jẹnaba ó bá yàwó rẹ̀ ní nǹkan ó dá mi ní owó àbí ó dá mi ó ti dẹlẹ́gbẹ̀ẹ́ obìnrin tí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ bá ilé ti wá ó ti di kí ni jọmọ́ ó ti dẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbin láti lẹ̀ bí obìnrin tó bímọ bí ti ń bímọ tán ẹ̀jẹ̀ ti tẹ̀lé táǹkì ní dáàbò nípa ẹ̀jẹ̀ ń fún rẹ̀ ẹ̀gbìn ni o lẹ́ẹ̀kan táǹkà ẹ̀sìn náà wà padà kárí rẹ̀ ara ẹ̀ lòun náà wà o ẹ̀gbìn tóun náà bá ilé kan lásán àbúkọ́bí gbọ̀ngàn agbọ́dọ̀ wá bá ti mòkó ẹ̀jẹ̀ yìí tó bá ti jáde lára obìnrin obìnrin ní níbi ẹlẹ́dẹ̀ ó ní mélòó bá wọn lọ́wọ́ ẹ̀tọ́ bá ṣe jẹ́nàbà tí ẹ báyà wulẹ̀ ní ìgbọ̀tọ̀ àtọ́kọ́ àti àwọ wọn jẹlẹ́gbẹ̀ ẹgbẹ́ wọn ni pé sàn jẹ́nàbà lára obìnrin dẹ́jẹ̀ nǹkan oṣù ṣe kí tó wà lára obìnrin tí ẹ̀jẹ̀ ìbímọ tó wà lára ìkan wà ń bẹ à ń pè ní alìsèhàmọ̀ tí mo gbé dẹ̀wọ̀n Yorùbá máa ń pè ní àwa ọ̀dá ìdè èdè tó yẹ kó tó bá ti wá kò ní dá pẹ̀lú ìwé ní àwọ̀ ọ̀dà yóò wá ní kò ní dá bí ìgbà tẹ́jẹ̀ nǹkan oṣù obìnrin wá ní àmọ́ tó bá sásìkò tó yẹ kó stop wà ní stop ẹ jẹun ẹgbẹ̀rún ẹ jẹun tí láti ọjọ́ wọn obìnrin tó bá wá ń jáde lára rẹ̀ ṣé hadathul akbar wá ní àti asubar ọ̀nà méjèèjì làwọn àbá mi nígbà mọ́ fi máa ń lò. tó bá fẹ́ máa wẹ̀ ìyẹn òun dára tó bá ti bẹ́ẹ̀ máa ṣàlù alágbogbo àkókò òrùkọ̀ ọ̀kan ìyẹn òun dára ìṣúná ìṣúná àmọ́ àdúgbò olùgbé nítorí òun gan fún ẹ̀ tọ́pìkì kan lọ́tọ̀ a sì fẹ́ ṣàlàyé ìmọ̀ra ìlú òjijì fún ọ̀nà lákòótán ìkàkùn kámẹ́rin ìdíkàlà lẹ́sàlàyé lákòótán a kàn fún wa ní jùmùlà kọ́lọ́mọ́tà fún wa ní àwùjọ àwọn àdìmíjà. tiwọ́n láwọn ẹ̀gbìn ọ̀rọ̀ yìí ọ̀nà tá a fi wá mọ́ múra níbi òun tiẹ̀ tá a sì lẹ́gbẹ̀ẹ́ náà yìí pẹ̀tọ̀ hárọ̀ ti kú bọ̀ pẹ̀tọ̀ hárọ̀ ti kàdùkú bọ̀. ìmọ̀ra ńlá náà láti ìmọ̀ra kó gẹ̀ẹ́mí ńlá kí ni ìmọ̀ra ńlá òun náà wà ní káwẹ́ kájẹ́ kí ni jọmọ́ káwẹ́. ṣé wàá rí gbogbo dáàkà yìí jẹ́nàbà èèyàn bá obìnrin ní ọkùnrin àti àwùjọ ní nǹkan pọ̀ lọ́jà láàyè ara wọn ni wọ́n ní ẹ̀ ṣáìdọ̀ obìnrin ṣe nǹkan oṣù wa parí ẹ̀ ní fat ẹ̀jẹ̀ pa bímọ wá lára obìnrin ó wá padà dá lára rẹ̀ gbogbo wọn ìwẹ̀ láti máa mọ́ra mẹ́ awẹ́wẹ̀ jẹ́nàbà ìwẹ̀ ṣáìdọ̀ ìwẹ̀ ní fat àmọ́ àgbọ́yé tá a fẹ́ ká gbọ́yé jòkó ilé nìyí. lára ń ta torí èké dánilẹ́kọ̀ọ́ olùkàlẹ̀ yìí kí ní ìlú ń tà fún àwọn obìnrin wa lọ́wọ́ ẹlòmí lè ní àbá ìlú tí bàbá ti wẹ jẹ́ nọ́mbà àmọ́ mọ́ lọ́wọ́ ni kódà amárẹ̀ tí ó ti mọ kírun o bàbá ìjọ jẹ́ kí mọ pé èmi ò mọ bá gbogbo dáàdì wù yìí kò sí ní islam fi ní wá rárá olúwa mi yẹ bí ọ̀nà alukur'an olúwa ni wà mẹ́jọ ẹ̀jẹ̀ aleikum fi dín mí ní sàrà ọlọ́run níbi ẹ̀sìn dání ẹ máa ṣe yìí ijó ní lára àbílẹ̀ sílẹ̀ kò nira àbí wẹ̀wẹ̀ yóò nira àbẹ́ká ọkọ̀ gbọ́ kí ní kẹ́yìn jẹ̀mọ́ sẹ́ni gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ní sáà sọ̀rọ̀ ìlànà kan náà láti máa wẹ̀ kódà tá a bá fẹ́ wẹ̀yẹ̀ sínú ìsìláàmù ìlànà díẹ̀ ló bá a bá fẹ́ wẹ òkú ìlànà yìí ló yàtọ̀ àwọn nǹkan kìíní kan ni ó kàn chéǹjì tó bá ti kó kùlà lẹ́wẹ̀ ó sì níbi láwọn nǹkan níbi chéǹjì nǹkan bíi méjì àti ẹ̀ka péré náà ló kàn chéǹjì bẹ́ẹ̀ bí a bí ẹ dẹ́ta mi sílẹ̀ ẹ máa rọ omi sílẹ̀ torí pé òun ò ní tóbi kọ̀ǹtúrọ̀ ẹ̀ ẹ máa rọ omi sí mímú torí pé òun ò ní tóbi kọ̀ǹtúrọ̀ ẹ̀ àwọn tó chéǹjì náà àmọ́ ìlànà tá à ń wí bá fi wẹ̀ ìlànà kan náà la fi máa ń wẹ gbogbo ìwẹ̀ nínú Islam àmọ́ kí ni yóò mọ̀ differentiate láàrin kí láti mọ̀ ṣòfin ya pé ìwẹ̀ tí ń wẹ̀ yìí wẹ̀ jẹ́ nọ́mbà àníyàn ni o kí la pé náà mọ̀ àníyàn ni o jẹ́ á yìí mo fẹ́ wẹ̀ yìí àníyàn ti jẹ́ nọ́mbà o náà lọ́ọ̀dà àníyàn ti wẹ̀ háìlọ̀ ní ẹ̀jẹ̀ gbòòsù àníyàn háìlọ̀ lọ́ọ̀dà

kéde pé nàwáìtù anas dẹ́sílà muslim janabati ẹ nàwáìtù anas dẹ́sílà muslim haidọ nàwáìtù anas dẹ́sílà muslim nìbà ọ̀hánra rẹ lè mọ̀ o olúwa ò rán lè mọ̀ o tọ́lá ní ọ̀rẹ́ ọkàn rẹ ni ó wà kí ni ọkàn rẹ dáhùn sọ tọ́ba ilé ti gbómi síbi tó ti fẹ́ wẹ̀ láníyàn pé èyí tí mo fẹ́ lọ wẹ̀ yìí o jẹ́ nọ́mbà tèmi àtọkọ mi àbí jẹ́ nọ́mbà tèmi àtìyàwó mi dání sí o mo fẹ́ lọ ní ìmọ̀ra rẹ̀ ó tán kò ní ìlọ́bẹ̀nu wíbẹ̀ ọkàn rẹ bọ́ fi gbómi lọ náà lábẹ́nu kó tán Ah, ó ní eléyìí tí mo gbé sí balùwẹ̀ yìí o àníyàn pé ẹ̀jẹ̀ nǹkan oṣù mi dá mo fẹ́ ṣe mọ́ra ń bẹ̀ tá a ń pè ní gúúsùlùl haidọ̀ ah, ó ní eléyìí tí mo gbé sí balùwẹ̀ yìí àníyàn níbẹ̀ ìdí mo fẹ́ lọ rèé wẹ̀ ó náà níwẹ̀ pé ẹ̀jẹ̀ bí mo ti ń lára mi ó ti dákò lára mi àníyàn ò ní gá náà ló yàtọ̀ àníyàn tí ó ti yàtọ̀ yìí níbo la ló wà jẹ̀mọ́ ọkàn ni òwò so ìlànà kan náà lábí wẹ gbogbo ìwẹ̀ ìlànà kan náà lábí ṣe àtiwẹ̀ jẹ́nàbà àtiwẹ̀ haibọ̀ àtiwẹ̀ nìfàs gbogbo ìwẹ̀ ìlànà kan náà ọ̀kan lò ìlànà kan náà táwa lábí wẹ gbogbo ẹ̀ yìí bó wà ní sáfẹ́ gbọ́ wáyà bá àgbọ̀jẹ̀ wọn gbogbo ẹni tí ń bọ́ wá ń ta tó lóun ò mọ jẹ́nàbà awẹ́ ìwọ náà mọ gbọ́ ìsìlámù ti rọrùn ọ̀nà tá a wá ní gbogbo ẹ̀ láti fi wẹ̀ yìí kó lè wá rọrùn parí àwa là á lẹ̀ pé option méjì là fún un. ìkan bẹ kò sí béèyàn ti lè wo lórí mú kò sí bó ti lè wo láláìmọ̀ kan tó ìbéèrè kan là á kàn béèrè lọ́wọ́ rẹ̀ tí àwọn béèrè bá béèrè lọ́wọ́ rẹ̀ á kàn dé pé dákun sọ ọ máa ń wẹ̀ kan tó jáde lé làárọ̀ tó bá ti ní àwọn ah, ọmọ béèyàn ti máa ń wẹ̀ tó o bá ti mọ̀ yín wẹ̀ ọtí mọ̀ jẹ́ lọ́wọ́ rẹ̀.

ìwẹ̀ gbẹ́jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀dáwò lè ṣe àrọ̀ ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ nígbàwó èmi mo sì fẹ́ wẹ̀ ìlànà kan náà gbogbo wọn ìlànà kan náà dáwà pé ìyọ̀ ọ̀sán méjì ló bá dé èyí tó bá mú mi méjèèjì gbogbo ẹ̀ lọ́wọ́ bá lòun gbà ọlọ́wọ́ bá lòun gbà gbogbo ẹ̀ ọ̀sán alákọ̀ọ́kọ́ èyí làwọn onímọ̀ máa ń pè ní alùbùsùlù lìmúdídí kí mo gbé náà mọ́ ó ní ìwẹ́ pé tọ́ ọba ilé ti wẹ̀ ẹ́ àti gbà lọ́wọ́ rẹ̀ tọ́ ọba ilé ti wẹ̀ ẹ́ adékíni o àti gbà lọ́wọ́ rẹ̀ ti dẹ̀ tó mọ́ kí ni yóò nǹkan méjì làwọn abẹ nǹkan mélòó nǹkan méjì nǹkan alákọ̀ọ́kọ́ ṣé ń gbà tọ́ ọbẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀wẹ̀ nìṣọ́ ọ̀dà níyàn ẹ má gbàgbé òwúrò nìyàn ti má gbà níyàn ẹ̀ ẹ̀ sọ́mà.

tábà ti rí yòó okùn kẹyọ kan kí ni kẹyọ kan tó kù ó ní pé ta'mimul jasadi bilma ta'mimul jasadi bilma ó ní pé gbogbo ara rẹ pátá ibì kan ò gbọdọ̀ mọ́ abẹ́rẹ́ tó mi ò nílé wọ́n lọ́wọ́ mọ̀nà tó fi bà gbogbo ara rẹ pátá ibì kan ò gbọdọ̀ mọ́ abẹ́rẹ́ tó mi ò nílé

tó gbogbo ọ̀nà tó ọba gbà omi gbọdọ̀ kárí ara rẹ̀ táàmìyàn rẹ̀ wá jẹ́ pé ìtí mo gbé síbà tó omi yóò mú fẹ́ wẹ jẹ́ lọ́ba omi wá kárí gbogbo ara rẹ̀ nínú òfin ọlọ́run ọdí ọ̀dẹ̀ni tó ẹ̀dá irú ẹ̀ a sọ ìta ni òmọ́rú ẹ̀wẹ́ bàbá ẹ̀kọ́ là nílá bí lòpá wọ̀ sọ níyà inú ìgbẹ́ difficult kò sí tó difficult Islam is so simple very very simple ìdókọ̀ mistake ìdókọ̀ wà ní pé àìmọ̀ kan dálẹ̀ ó wáyé ní gbogbo ẹ̀rọ nira tẹ́lẹ̀ lómi ọlọ́run ló mọ iye ọdún òjò bá ti mọ sí wọn wàhálà rẹ̀ òfin pé ìmọ̀ jẹ́ nọ́mbà wẹ̀ ó yẹ kẹ́ ẹ̀bí ní pípọ̀ ọmọ bí ẹ̀dínú ń sara tó bá ti lóun mọ bí òun ti mọ ń sara ọtún mọ jẹ́ nọ́mbà wẹ̀ ìní àtúmọ̀ ní ẹ mo kàn mọ́ kẹ̀kẹ́ àtọ́jẹ́ wẹ̀ ní ọtí mo jẹ́ bàbá àwẹ̀ àríwọ̀ kan dà ní ẹgbẹ́ ìwẹ̀ tí mo fẹ́ wẹ̀ yóò jẹ́ nọ́mbà yìí kọ́ sí ìwé kẹ̀kẹ́ àtọ́jẹ́ sórí ọbí gbogbo ara rẹ̀ ọ̀tà padà fomi sanra rẹ̀ àbí tọ́ ọba tí bomi sanra rẹ̀ lù báyìí àbá tí wọ́n sọ̀rọ̀ lára rẹ̀ ọ̀nfẹ̀jẹ́ nọ́mbà dànù yọ ti mọ́ nínú òfin lọ́wọ́ ìlànà èèwọ̀ ọlọ́run sánú rẹ̀ nù lè jẹ́ ẹgbẹ́ mini flat làbí fẹ́ seven days láti lọ gbé ọdún sí sáwà ọdún ga sórí kí lọ sí jọ̀ọ́ tóbi bá ti kárí gbogbo ara rẹ̀ kí lọ wẹ̀ jẹ́ náà bá ọlọ́run wá fẹ́ sàánù wọn tó wá ní swimming pool àgbọ́ ààrẹ jìdá sọ́dí kan bọ́ tẹ́nu ọ̀nà swimming pool rẹ̀ pẹ́tọ̀ ìwẹ̀ tó rẹ̀ wẹ̀ ìwẹ̀ jẹ́ lọ́ba rẹ̀ tùwú ọ̀tìbọ́dí rẹ̀ kọ́dí símù lọ rárárárá tó sì ń bọ̀ rárárárá kọjá ní ẹlá ẹni tó jábọ́ tó jùlẹ̀ sí ní swimming pool tó sì lọ bí ìtẹ́sí márùn tó fi ń lọ débi ń bọ̀ ṣébì kan mọ̀ bẹ́lá rẹ̀ tó mi ò ní dé sọ́yí bàbá ilé ti jáde nínú swimming pool báyìí kan ṣe ashhadu an la ilaha illallah وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتفكرين tọba tó lẹ́kọ̀ọ́ lébẹ̀ ìdẹ́dẹ́ tó kọ́ lè mú un mọ́tò sọ yìí wàhálà fún ẹgbẹ́ ìsábà wí èmi ò mọ̀ wí a ní òtún jẹ́ dandan ara táwọn àbúgbọ́ lè kéwù nù káwà lè mẹ́rù yìí wí làwọn àbúgbọ́ lè kéwù tó níwọ̀n ò bá gbọ́ lè kéwù dandan kọ́ ni ọ wí ìyí tó pàtàkì ni pé àgbọ̀n mi gbọ́dọ̀ ká ní gbogbo ara rẹ̀ ìlànà kan ní táàfin wẹ̀ jẹ́nẹ́bà táàfin wẹ̀ háìlọ́ táàfin wẹ̀ nìfà táàfin wẹ̀ gbogbo wẹ̀ ní ẹ̀mọ́ wẹ̀ ní islam ó wá kúrò àdàbí ìwádìí ọ̀nà ó kú mélòó ó kẹ́ ọ̀kan ẹ̀jẹ̀ wọn torí méjì láti àbí eléyìí láti ní alùbùsùlù lùmùjìjì kí láti ń alùbùsùlù lùmùjìjì ó ní ìwẹ̀ títẹ̀lé àyè tó bá ti wẹ̀ ó tó àgbà lọ́wọ́ rẹ̀ pọ̀ sí mọ́ ìwé kejì ó wá ní alagosukoli káàmì tí mo gbé náà mọ ó ní ìwé jẹnẹba tá a wẹ̀ kó pé pérépéré ìwé jẹnẹba tá a fẹ́ wẹ̀ pé kó tẹ kí ni jọmọ kó pé pérépéré bó làánú mọ wẹ̀ yóò lu wájú ìfọsí wẹwẹ níbẹ̀rẹ̀ tọba ti fẹ́ wẹ̀. níbi tí ìsásọ náà ọ̀ṣọ́ àwọn tí ní sí bẹ̀rẹ̀ káàdì jẹ́nàbà gbogbo àwọn sẹ́ẹ̀lì tó bá yọ lára fọ́ ní àwọn abẹ́ wa ti kéwì á fọ́ nù kátó bẹ̀rù gbogbo ẹ̀ láti ìlú bẹ́ẹ̀ wá nílé ọkọ̀ káàdì sẹ́ẹ̀lì mẹ́ lára rẹ̀ kọ́kọ́ fọ́ sẹ́ẹ̀lì lára mọ́wọ́ rẹ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ ọwọ́ amúbi yẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí súnà sí wa a máa lè wọ ọṣẹ olùdíláwò yìí ọwọ́ tó ti fi kan gbogbo àtọ̀ fáàmù tó jáde lára ọwọ́ ẹ̀gbẹ́ ọwọ́ afọwọ́ ìdìbò ara ògiri àwọn alhamdulilayi ti dájú àwọn ọṣẹ kan ti ń bẹ ọwọ́ nìkan lẹ́yìn ẹgbẹ́ bí pọ̀ ọ̀rọ̀ mú ọ̀rọ̀ àti ẹ̀sọ́wọ́ jẹ àyíṣàlàyé rẹ̀ kẹlẹ́lómi tí ò níwẹ̀ lé tó máa rú bí i àìsílà fáwọn yìí mo ní wọ́n tẹ oní ọ̀tẹ́ tẹ́ mọ́ nígbò bẹ́ẹ̀ níbẹ̀ ọ̀tẹ́ tápù àdúgbò rẹ̀ kogi ẹ̀hẹ́ ẹ̀jẹ̀ darí kálọ́jẹ kogi náà ni wọ́n máa ń lò mọ́tẹ kogi rẹ̀ náà kọ́ fi gbó ọwọ́ rẹ̀ tó bá ti gbó ọwọ́ tó wá fọwọ́ yẹn dáadáa kó mọ kànga kànga lẹ́yìn tá a bá ti dámbà ní òwúrọ̀ àti kọ́wọ́ owó ẹ̀mí tó bá dá ìyára rẹ̀ tàbá ṣe bá mi tán àwọn abẹ́ bẹ̀rẹ̀ àwọn abẹ́ yàrá bá a ti mọ́ sáàdù aláàmú gẹ́lẹ́ rẹ̀ bá a ti máa ń sàlù alára wọn wọ́n sàlù alára wọ́n fi sẹ́nu wọ́n fi sún wọ́n fi wọ́n sọ wọ́n débi ìfúnpá ọwọ́ kejì náà débi ìfúnpá ọwọ́ kejì pa orí ọ̀sìn mú lọ bí etí rẹ̀ kí ló kù ẹsẹ̀ ọwọ́ alẹ́ ọ̀sán méjì eléyìí ni ìwé jẹ́nẹ́bà tó pé wù tí àbá ti wá fọ etí sọ́jà ìfẹ́jẹ̀ ló náà tó bá wù ọ́ ará òní ìmọ̀ sẹ́gbàá láì rẹ̀ fọ ẹsẹ̀ rẹ̀ náà tó bá ti wù ọ́ mọ̀ sí ìfọ ẹsẹ̀ dìlé rẹ̀ lẹ́gbà tó bá ti fọ etí tán wá tó wá wùpé ó ti kú next step kí ni next step yẹn ó ní pé ọ̀ wá dá ara rẹ̀ sí mẹ́ta mélòó mo pè é ìdá kìíní ó ní láti bí orí wa báyìí wá sí bí ọrùn yìí nítọ́wọ̀ níwájú ọ̀ wá fọ orí rẹ̀ wọ́n fọ etí sí ẹ̀mẹ́ta omi gbọdọ̀ dé ìsàlẹ̀ orí rẹ̀ làwọn onímọ̀ mi ṣe máa ń obìnrin pé

kó sọ báwọn obìnrin kan mọ́ fáàlì wọn káàdì tó bá ní kí ló dé kó ní ìtòrí kó fẹ́ kó ló dé sáàlì orí wọn èyí ò túmọ̀ sí pé ìyá ńlá wa Àìṣà kò lọ́wọ́ sí kóbì ní ó ṣẹlẹ̀ lọ rí tú ìrún a tún ara òní kan ní àwọn ọmọ pé àpẹ ká ní ẹ̀wọ̀ ẹjẹ́ nọ́bà láfẹ́ wẹ̀ ẹ̀ alùmọ́tún àbá ká níwẹ̀ sí kó ní ká máa tún gbogbo yóò náà àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ sí kò pa dandan kó bì lóṣù àmọ́ ìtò pa ni pé omi gbọ́dọ̀ dé ìsàlẹ̀ orí rẹ̀ gbogbo ní ọ̀sán yìí náà mo tù wá ṣe ń wo ṣé ìgbà máa da sórí náà ni ọ̀ọ́dà sórí náà ni ọkọ rẹ náà lọ sí wa gbogbo ẹ̀yìn etí wa gbogbo olúwe tí tó a bá ní irùngbọ̀n àákòmí wẹ́ẹ̀dì irùngbọ̀n yìí dáadáa torí pé májèmú ni pé ibi kan ò gbọdọ̀ máa bẹ lára rẹ tómi ò ní tómi ò ní ní. abájọ wa bọ ní wa ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ gbogbo ojú gbogbo ojú gbogbo ojú gbogbo ẹ̀ nínú ọ̀nà báyìí àwọn àmọ́ apá òfin wa báyìí àtún akọ náà gbogbo ọwọ́ wa láti apá báyìí gbogbo ẹ̀ báyìí abíyá wa akọ̀wé òkè kí gbogbo àwọn jọ́ìntì yẹn ló ti ṣe tọ́ba lọ rí ń ka kò báyìí kó mi ó mọ̀ dé bẹ́ẹ̀ títì kan báyìí sì lè máa bẹ lára rẹ tó mi ò bá dé ọ̀nà ọ̀níwẹ̀ lọ́wọ́ ìwẹ́ ni ò lálàáfíà tó gbogbo abẹ́ abíyá wa omi ó mọ̀ kan rẹ̀ gbogbo apá bí gbogbo báyà kálóbì ní ní kí pé àgbà ti ń dé ọmọ rẹ ti ń sẹ̀wálẹ̀ yóò gbé wá sókè gbogbo abẹ́ ẹ̀fẹ̀ lómi gbọ́dọ̀ dé dandan ní omi gbọ́dọ̀ dí gbogbo àtòrí pé tó bá kàn lọ ń dání báyìí sára lásán omi ṣeé ṣe kó má ṣe é abẹ́ tó gbọdọ̀ fọwọ́ pàṣẹ kó mi ó bá lè fi sáré wá bẹ́ẹ̀ ló wà lọ́dẹ̀ tó dọ̀ débi tán gbogbo àwọn kàràkàrà fúrọ̀ gbogbo ibàrá àdínbí tán gbogbo ẹ̀ yóò rí sí omi dé gbogbo rẹ̀ lórí mọ́mọ́ ọlọ́ta lè títí débi kókó sẹ̀ débi dákú ìjọba ó ti ṣe apá gbogbo ìjọba àkọọ̀rọ̀ bó ti wá ṣe gẹ́lẹ́ lápọ̀ sí i bẹ́ẹ̀ náà ló wọ́n lápò gbogbo títa ní ògbọ́dọ̀ mọ́kọ́ yìí gbogbo rẹ̀ náà ló ló dì í. kálórí dòdò ńlá náà ni abẹ́ ìdodo rẹ̀ ó make sure pé omi ni bẹ́ẹ̀ tó kó gbogbo ẹsẹ̀ títí lóbi lè fi kókó tẹ̀ tóbi dé ìsàlẹ̀ ẹsẹ̀ rẹ̀. ẹ mọ̀ ká wá sọ́lẹ̀ ẹ̀kẹ́ tó tó wá ń sàlù àlá. àwa ni tó bá ti débi etí tó bá kàn kó kó ẹsẹ̀ kí lánàá kó sílẹ̀ kan. ó lè mọ̀ fọ́ ó sì lè ṣe kí káwá ní òwá sí ìfọ́lẹ̀ tán tó bá ti wá débi tó ti fọ́ fún ẹ tó ti fọ́ gbogbo ara lò tán yóò wá move and age yẹni pé yóò rọra sún ẹsẹ̀ bí ìgbésẹ̀ ẹ̀sẹ̀ péré tó kà sùn síwájú jẹ ká níbi tó dúró títí mo dòkó yìí òun ló ti wọ́pọ̀ ń wẹ gbogbo wẹ̀ tí ń wẹ̀ ládàá rẹ̀ yóò wá rọra sún díẹ̀ hàn báyìí lásán díẹ̀ náà ni bá ti wá rọra sún díẹ̀ níbẹ̀ ni kó ti wá lórí ẹ̀fọ́ ẹsẹ̀ rẹ̀ ńbẹ̀ ní kó tí wá lọ rí kó ẹ̀sìn ló máa parí ó wọ ẹ̀sìn lò kò sí tó gbọ́kọ̀dá fún gbòòrò ṣàhádà tá a mú rí lẹ́yìn ìjàmbá parí ìwà jẹ̀má ìwẹ́ ilé òní àlùbọ́sùlù àlùkáàmì àlùbọ́sùlù àlùkáàmì òní ìwẹ̀ tó pé péré péré ẹni bá wá wẹrú èyí tá a sọ gbẹ̀yìn yìí òun ló wẹ jẹ́ nọ́mbà tó pé péré péré káníwẹ̀ áìdọ̀ ló fi wẹ̀ olóòwò ẹ̀ tó pé pérépéré ẹni tó kàn wẹ̀ ẹrú tẹ̀ kájú ẹ pé ó kàn wá kó mi kàn dé gbogbo ara ni òun náà wẹ̀ ó ti mọ́ra o àmọ́ ládàtẹ́lẹ̀ yìí gbà níbi pé ó kọ́kọ́ sàlùwàlá ó kọ́kọ́ ṣe bá ó kọ́kọ́ ṣàwo ẹni tí ò ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lè mọ́ gbà rú ládà nìkan ni ò ní gbà àmọ́ ti di ẹni tó mọ́ lọ́wọ́ àlọ́ ọ̀kan nù ìkejì ibi tí yàtọ̀ tún máa wà ó ní pé irú ìwé ẹlẹ́kejì tá a lóun ló pín pérépéré ká lóun ta bá fi wẹ ìwé jímọ̀ tá a fi parí ìwé bẹ́ẹ̀ irú ìwé owó ọ̀run ó ṣe kí ni jọmọ́ ó wọ irú fọ́ọ̀wù lẹ̀ ní ìdíkọ̀ sàlù alámi àyàfi tó ọba sólókù àti lálù àlá àdébàbà yìí àmọ́ká nínú ìwẹ̀ ẹ̀sàkọ́kọ́ ńlá fi lọ rè é wẹ̀wẹ̀ jímọ̀ ìwẹ̀ ni owó irun àyàfìgbà tá a bá tó ṣe àlùwàlá ẹ̀ jẹ̀fọ́ òtọ́ mi o tá a bá fi irú ìwẹ̀ àkọ́kọ́ tá a ṣàlàyé tí ò lálùwàlá nù yẹn tá a bá láàbí wẹ̀wẹ̀ jímọ̀ ìwẹ̀ yẹn ò wọ̀run jímọ̀ àfìgbà tá a bá tó ṣe àlùwàlá àníká àmọ́ káníwẹ̀ ẹlẹ́kejì tó lálù àlánú tá a fọ sí wẹ́wẹ́ o ká lóun la bá wá ṣe tá a fẹ́ fi kí òun bí mọ́ ìlú ẹ̀ lè ò ní ìdí ká sálù àlánú ìṣe mọ́ ìwẹ̀ yẹn náà ti tó wa láti fi kí ìrun jùmọ̀ pòròpọ̀ ọ̀rọ̀ fi wọn. àlàyé tá a wá ṣe yóò tó wá dé ìtàn níbo ni òun káníwẹ̀ tá a pè níwẹ̀ tí ò lálù àlá yìí ká ní jẹ́nẹ́bà láti gbé kúrò lára Kani ní la láti gbé kúrò lára ẹ káwọn ìgbé náírà dárúkọ yìí ká ní nífàásì láti gbé kúrò lára láì ṣàlù alámi ìwẹ́ ní fún ọ. ṣé ẹ mọ̀ pé kò sí lálù àná àbúlálù àná ṣé ẹ mọ̀ pé kò lálù àná àbó ti wọ̀ ọ́ kí ló dé tó fi wọ̀ ọ́ nítorí pé ẹ̀gbẹ́ ńlá la fi gbé kúrò lára tá a bá sì ti gbẹ́gbẹ́ ńlá kúrò lára kékeré ló ṣe kí ni jọmọ́ kékeré ló ṣe tó yẹ kó nígbàtà yìí wá bẹ̀rẹ̀ pé a èyí ṣe tá a wá níbi irú wẹ̀ lè kí irun kálá fi wẹ̀ jẹ́nẹ́bà tá a lè fi kí irun kálá má fi wẹ̀wẹ̀ júmọ́ àbá fi wẹ̀wẹ̀ ẹ̀yìn àti ká tó dàdọ̀ àrìbẹ̀ torí pé tá a bá wẹ̀ irú wẹ̀ tá a fi wẹ̀ jẹ́nẹ́bà haidọ̀ nìbá a ti gbé ẹ̀gbẹ́ ńlá kúrò tá a bá sì ti ń gbẹ́gbẹ́ ńlá kúrò kékeré ní ọmọ anabi náà ti wẹ̀lú ẹ̀sán lọ́wọ́ àdìsọ́lọ́ yálà wá ẹ̀sán lọ́la àdìsá ó nígbà tá anabi ti wẹ̀ tán ó fà kọ́mọ́ ó sì dìde ó lọ rè é kí òun fájìrì fáwọn èèyàn jọ náà wà láwọn yóò ṣe dé wudú àlè ìbẹ̀rù sọ́nù ti lè ní láti anabi ó ti tàlù aláàbò torí tẹ́ẹ̀kì ńlá mo gbé kò wá. àmọ́ ìdí tá ti wá ní tá a bá ó oh, ìwẹ̀ júmọ́ abánidẹ́bí ala jẹ́rẹ́bà láti ìwẹ̀ júmọ́ iwe ìwẹ̀ ìmọ́tótó ni so definitely kí alhadathul asghar ẹ̀jẹ̀ kékeré bá ń bẹ lára wa a sì gbọ́dọ̀ ṣe àlọ́ ọlọ́mọdé àfọwọ́n ní láti fi ṣe ìmọ̀ra tẹlifóso ti lọ àtúnṣe nígbà wa irú omi ìwò là á lọ lò láti lè gé ìmọ̀ra ẹjẹ́ aṣọ yìí ń gbé ọkọ̀ títí bọ̀ ní ṣàkóso ọ̀la ní tèmi ẹjọ́ àtúnṣe bí ìlú ìlú rẹ̀ kọ́lọ́mọ́tà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àtúbà wa di ẹ̀dá lẹ́kọ̀ọ́ tí ń bọ̀ kéde lè la ààyè bí náà láti ṣe lọ́sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àṣọ àlùmí tí ń bọ̀ lọ. every fourth week of the month tó nípa àwọn ṣe fọ́ọ̀tù sọ́ndé sọ́rí ọ̀sẹ̀ wọn ti ṣe. ẹ̀yin tá a wà yìí tí ó bá wá àlàyé tá a wá ṣe ni pé irú omi ìwo làáfi wá máa ń ṣe ìmọ̀ràn omi ìwo ló de omi àlùwàlá omi ìwo ló de omi táàbì wò. sẹ́yìn báwo nìkan bẹ àwa máa ń rò pé kò wọ́ ìwẹ̀ síbẹ̀ ní òjò àwọn nìkan bẹ àwọn àlejò kó yẹ ká lò síbẹ̀ ní òjò lábòjúwe àwọn nìkan ká kan bẹ téèyàn bá kọjá ní báyìí ní fáńtà ní ní wọn ayé ẹ̀ ṣé wo mi ní wàlúwà láàbí òwò ó yẹ ká gbàgbọ́ yẹn tábà ní òwò kílẹ̀ ìtàbí ní òwò tábà sì lówó kí àlàyé ti fẹ́ lábẹ́ ẹ̀ ẹ̀ bu omi mi ìjẹnu báyìí bí omi bí ìdọ̀tí báyìí bí omi tí ò àwọn àkájọ́ mọ́ fún alẹ́ pé dìbò kan wá ní pé omi dé yóò bá lè mú gbogbo ọ̀rọ̀ tí ṣe àlùbàlà ṣé bẹ́ẹ̀ ní lóòótọ́ ẹ̀ agbọ́dọ̀ tó gbogbo àlàyé àwọn ìlú àwa má tẹ̀lé wọ̀ká lórí ẹ̀yìn ìfọ́lẹ̀ eléyìí agbọ́dọ̀ ọlọ́mọdé àfọwọ́n àgbọ́yé rẹ̀ sábà gbàgbọ́yé rẹ̀ tán ìfúnwúlò rẹ̀ àti ìwúlò rẹ̀ ọlọ́mọdé àjàkúndé